mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdí ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlú mọ̀ọ́ká òjíṣẹ́ olúwa ti ìjọ ìràpadà àlùfáà ea adébóyè ní àwọn ọmọ rẹ̀ ti sọ wípé àwọn yóò ṣe àjọyọ̀ ọjọ́ ìbí bàbá náà ní àròtọ̀ nípa jíjèrè ọkàn tí kò lóǹkà fún olúwa ọmọ bàbá ọ̀hún tòun ti àwọn òjíṣẹ́ ọlọ́run mìíràn ìyẹn àlùfáà lékè adébóyè pẹ̀lú sọ wípé ìjèrè ọkàn jẹ́ ohun tó ṣe iyebíye sí bàbá àwọn nítorí náà ni àwọn ṣe ètò láti jèrè ọkàn fún olúwa ní ọjọ́ náà láti fi èyí ṣe ẹ̀bùn ọjọ́ ìbí ọgọ́rin ọdún fún bàbá Adébóyè bí wọ́n ti ń fi ọ̀rọ̀ náà sórí ìtàkùn ayélujára ní ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká pẹ̀lú sọ wípé àwọn náà yóò kópa nínú ètò náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìdùnnú ṣubú layọ̀ fún ìlú mọ̀ọ́kọ olórin ẹ̀mí Nikki Laoye bí ọkọ àfẹ́sọ́nà rẹ̀ ṣe fún lóòka ìfẹ́ tí ó sì tún fi àsìkò kan náà kí kú oríire ti ayẹyẹ ọjọ́ ìbí ọkànlélógójì èyí tó ń ṣe lóòkè pẹ̀ so Snatcher ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ ìròyìn náà di mímọ̀ fún àwọn ènìyàn tí àwọn olólùfẹ́ rẹ̀ náà sì ń kí kú oríire náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká òṣèré olórin àti àwọn olólùfẹ́ òṣèré Ìyábọ̀ Òjó ni wọ́n ti ń kí lórí ìtàkùn ayélujára kú oríire ayẹyẹ ọjọ́ ìbí èyí tó ń ṣe lóòkè pẹ̀ lónìí Ìyábọ̀ Òjó fúnra rẹ̀ fi oríṣiríṣi àwọn àwòrán sórí ìtàkùn ayélujára rẹ̀ láti kí ara rẹ̀ kú oríire bẹ́ẹ̀ náà làwọn olólùfẹ́ rẹ̀ náà sì fi àwọn ẹ̀bùn lọ́lọ́kọ̀ òjọ̀kan fi ránṣẹ́ sí tí àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára náà sì fi àdúrà ránṣẹ́ sí wípé á ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà adẹ́rìnpòṣónú ìyẹn adéyẹmọ adélérè olúwafẹ́mi tí àwọn ènìyàn mọ̀ sí bàbá láríyá ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn wípé ológo ènìyàn kì í ṣe ẹni tí kò tí ì ṣubú o ó ní àwọn tí wọ́n ti ṣubú ṣùgbọ́n tí wọ́n rí dájú wípé àwọn dìde nígbàkúgbà tí wọ́n bá ṣubú láti lè tẹ̀síwájú nínú ìrìn àjò náà àwọn gangan ni ológo tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ní ọ̀hún sọ wípé lóòótọ́ ni nǹkan tó sọ wípé ẹni bá ṣubú tó sì tún dìde tó gbìyànjú láti ṣe rere òun gangan lológun ènìyàn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà títí di àsìkò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn ṣì ń kí ìlú mọ̀ọ́ká òṣèré tí onígbàgbọ́ ìyẹn Olúwaṣemílóore Mike Bámilóyè kú oríire ti ọmọ tuntun jòjòló èyí tí Ọlọ́run fi ta ìdílé náà lọ́rẹ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣónú ìyẹn Gloria Ọlọ́runtóbi tí àwọn ènìyàn mọ̀ sí Maraj ló fi fọ́nrán ibi tí ó ti ń jó sórí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tó ṣàfihàn wípé adẹ́rìn-pọ̀ṣónú ọ̀hún ti fẹ́ra kù tó sì tún fi àwòrán ibi tí ó ti fi ayọ̀ rẹ̀ hàn wípé lóòótọ́ lòun fẹ́ra kù tí àwọn olólùfẹ́ rẹ̀ náà sì súre fún wípé ẹsẹ̀ àtẹlẹ̀ láyọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìyá ìyàwó mi kọ́ o ìyá mi gangan ni ìlú mọ̀ọ́kọ́ṣeré kọ́láwọlé adéyẹmí ló fi fọ́nrán ibi tí ó ti lọ ya ìyá ìyàwó rẹ̀ lẹ́nu pẹ̀lú ẹ̀bùn ńlá sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ìyá náà sì súre fún tìdùnnú tìdùnnú ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. ẹ ṣe ọmọ ara mọ́tò fún ọ̀tá kan ló fún ọ ẹ ṣe sá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta tí mo bá fi ẹnu mi gí obì fún yín ẹ má jẹ́ àmọ́ tí mo bá fi sọ̀rọ̀ fún yín ẹ rí dájú wípé ẹ mú ọ̀rọ̀ náà lò. ìlú mọ̀ọ́ká òṣèré Yétúndé Bákàrè ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn wípé kí ẹnikẹ́ni má wọ aago aláago ṣiṣẹ́ má torí wípé ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ àbí àwọn ọ̀rẹ́ rẹ̀ ń lo ọkọ̀ olówó iyebíye tàbí gbé ìgbé ayé olówó kó máa ronú. ó ní ọ̀pọ̀ wọn ló jẹ́ wípé wọn kò ní owó kankan nínú àpò ìfowópamọ́ wọn tó jẹ́ wípé ṣe kárí mi nìkan ni wọ́n ń ṣe kiri lórí ìtàkùn ayélujára wọn láti lè jẹ́ kí àwọn èèyàn máa pè wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá ó wá gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn wípé kí wọ́n túra mú ní ọdún 2022 kí wọ́n sa ipá wọn láti rí dájú wípé ọdún 2022 yàtọ̀ sí ọdún 2021 kí wọ́n ba lè rí ìtàn gidi sọ. So ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún ọ̀pọ̀ àwọn ènìyàn bí wọ́n ti ń kí gbajúgbajà òṣèré Jude Chukwuka kú oríire ayọ̀ ọmọ tuntun èyí tí Ọlọ́run fi ta ìdílé náà lọ́rẹ látàrí fọ́nrán fídíò tí bàbá náà fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé Ọlọ́run ta ìdílé òun lọ́rẹ pẹ̀lú ọmọ tuntun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń béèrè wípé ṣé lóòótọ́ ni bàbá náà ló bímọ ni àbí ọmọ rẹ̀ ló bímọ àmọ́ fọ́nrán fídíò tí bàbá náà fi sórí ìtàkùn ayélujára fi hàn dájú wípé Jude Chukwuka gangan gan ló bímọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gẹ́gẹ́ bí a ti ń sọ fún yín bí ètò ayẹyẹ ọdún kẹwàá Orísun tẹlifíṣàn ti ń tẹ̀síwájú tí a sì ti ṣèlérí láti máa kéde àwọn tí wọ́n bá jáwé olúborí nínú àwọn ìtakọ̀gbọ̀n àti àwọn ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan èyí tí à ń fi sórí ìtàkùn ayélujára àti móhùnmáwòrán wa àwọn tí wọ́n jáwé olúborí nínú ìbéèrè àti ìtakọ̀gbọ̀n wa fún ti ọ̀sẹ̀ tí ó kọjá lọ àwọn lèyí nínú ìbéèrè èyí tí a béèrè tó sọ wípé k kejì jẹ́ dárúkọ oníròyìn mẹ́ta lórí tẹlifíṣàn Orísun ìtakọ̀gbọ́ wa ti ọ̀sẹ̀ tó kọjá ní sí atọ́kùn tí o bá fẹ́ràn jẹ kí o sì ṣe dáradára àwọn tí wọ́n jáwé olúborí nínú ìbéèrè méjì tí a béèrè àwọn nìyí Tómísì Lindia tí ó jẹ́ ẹ̀bùn ẹgbẹ̀rún mẹ́wàá àti àwọn ẹ̀bùn láti iléeṣẹ́ duvi abe achieva underscore music òun náà ló ṣe ipò kejì òun náà pẹ̀lú jẹ ẹ̀bùn ẹgbẹ̀rún mẹ́wàá nínú ìtakọ̀gbọ́ wa ti ọ̀sẹ̀ tó kọjá láti sin àwọn àwọn atọ́kùn tí ẹ bá fẹ́ràn jẹ ẹni tí ó gbégbó orókè ni ṣótọ̀húnwá samson òun ló gbégbó orókè ó ṣe dáradára ó tún ní àwọn ènìyàn tó wò ó àti àwọn ènìyàn tí wọ́n láìkẹ̀ tí ó sì fi eléyìí ju àwọn tó kù tí wọ́n jọ ṣe ìtakọ̀ngbọ̀n òun lọ ẹ ṣe púpọ̀ ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí ìtàkùn ayélujára Orísun tẹlifíṣàn láti lè gba ẹ̀bùn yín kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi ó dàbọ̀.